الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وقلت الله سبحانه وتعالى الذي فضلنا على كثير ممن خلق الله tí أن ń da ọpẹ́ fún tí ọpẹ́ على كثير ممن خلق ó ṣe wá ní ẹni tó ní ọlá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó dá yàrá alimusulmi ọlọ́ọ̀bá ṣe wá ní mùsùlùmí kọ́yìn fúnmà àwọn tó dá jùlọ nínú ẹ̀dá tí ọlọ́wọ́ bá dá ó kọ́ ìdá sílẹ̀ náà tí ọlọ́wọ́ bá ṣe kalẹ̀ fún ọmọnìyàn wà ní pàtì ìdáyà àlẹ́yìnà pàtì ìdáyà nínú orin tọ́lọ́ bá ṣe fún wa òní orí ìmọ̀ àbẹ̀sọ́rọ̀ lọ́lọ́hu subhanahu wa ta'ala بمعرفة الحق والتمييز بينه وبين الباطل ọlọ́ọ̀bára wa lọ́wọ́ ó jẹ́ ká mọ̀ tó ń jẹ́ òdodo ó ṣe ní ìrọ̀rùn fún wa láti lè máa ṣokóyà láàrin òdodo àti irọ́ wàdásàmọ̀ òṣùpáná ayùsàbítàdà aláàlá àbẹ̀lọ́ òkú bá jẹ́ kẹ̀kẹ́ wa rẹ̀ tó ní òdodo alẹ́bí ìyàwó mo lẹ́nu ìyàwó pé kótóbá ti na àdídì eléyìí tí a fẹ́ gbé yẹ̀wò nínú kótóbá wa ti fi èyí wa máa bàdàdà olùtàbí bẹ̀rẹ̀ kọ́sọ̀tàn pẹ̀lú ọgbọ́n ìmọ̀ ọ̀dí pàápàá jùlọ ní ọ̀sẹ̀ tí ó kọjá takalamna عن المعينات على طلب العلم أشهد أن márùn nínú àwọn nǹkan tí máa ràn lọ́wọ́ tí èèyàn bá ń ha bíyà nínú tí a ti sọ kọjá òun náà ní pé tí a bá ń wá ìmọ̀ a gbọ́dọ̀ jẹ tí ó wà sí ẹ̀ ọba àti fi ọlá kó jẹ́ pé ìmọ̀ tá ọba la fi wá tó yàtọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala pé kọ́nà ọba lè yọnu sí wa torí ẹ̀ láti wá ìmọ̀ nínú tí a sọ wípé àrọ̀ wa lọ́wọ́ nígbà tá a bá wá ìmọ̀ àdìgbò kájẹ sí máa ń gbìyànjú lórí ìmọ̀ sí àwa adárúkọ àwọn nǹkan ìlú wa ní ọ̀sẹ̀ tó kọjá nínú àwọn tí a wá fẹ́ fi kó lè kọ́nà ọba kó sì gbà fún wa àájò tí ò ní kiri bí bọ́lọ̀ bá ti mú ìgbà láyé wa àwọn kan tó wà wájú níbí wọn ò sí ní bí méjìlá nínú àwọn kan tó fi lè ràn wá lọ́wọ́ tí a bá wá ìlọ. mílíà àjà àwájú ìlànà kọ́yìn nínú jáde kó rọrùn fún wa láti lè pa ìlọ káàkiri bá òun náà ní ànájọ wa ìlànà kọ́yìn ká máa pèpè lọ síbi dáadáa ó ń tó kọ́ ìrọ̀ ó ń lẹ̀ sí ọkùnrin láti rìn náà ọlọ́run ní ẹ̀yìn mùsùlùmí lẹ́ dáàdì ọkùnrin láti rìn náà àjọ ibi lè fọ́ ọmọ nìyàn tí a mú un bí màálù ẹ máa ń pàṣẹ dáadáa wà tẹ̀ háwù náà ẹni mú kí ẹ máa ń pọ̀ wà bàjẹ́ wà tún mínú náà bí láà ẹni tí gbọ́ náà wọ́n bá gbọ́ wà láwọn ámàna áhùn ìkìtà làkàdọ̀ kọ́ ìrọ̀ tó bá jẹ́ pé àwọn jíwà ìpínlẹ̀ táwọn náà bá ní nǹkan mẹ́ta ilé ara ni kò bá dáa fún wọn àwọn náà máa ń pọ̀ bàjẹ́ gbà mí wọ́n máa ni ò nínú ìmọ̀ọ́nì táwa ní táwọn òde òun náà nínú ọ̀kan ọba ànàmọ́ àwa pé ọba ẹ̀kọ́ tó lórí ọba ọba lẹ́yìn àtàkì ti sẹ́yìn ọba tí nǹkan jọ òun náà ti jọ kọ́kọ́ nínú àwọn ẹ̀dá tó dá wà ní ìbàfíìr ọba ìsìn ọba tí máa ń tọrọ ni ọba tí máa ń rírọ̀ ni. ọ̀nà ìwà ìjábọ̀ mẹ́kọ̀ọ́ gómìnàtò ẹ jẹ́ kó máa bẹ láàrin àwọn kan ìlànà wọ́n máa pàṣẹ dáadáa yàgò wọ́n máa pa wọ́n máa pèpè lọ sí dáadáa wọ́n sì máa pàṣẹ dáadáa wọ́n yẹ haúnà ẹni múkà wọ́n sì máa kọ ìbàjẹ́ wọ́n wùlẹ́ nípa owó ìlú ìfowó ìlú àwọn ẹni báyìí lórí rẹ̀ kọ́nà ọba kó jọ kó jẹ́ kéde àti ká máa fẹ́ nínú àwọn ọkùnrin lórí rẹ̀. adáwà ti ìlànà mọ̀ọ́yìnà tún àìlà tọ́lá rẹ̀ ìkìlì nínú tó máa wá lọ́wọ́ láti àdáàlù àìlà ọ̀yìn ìkàfà ilé ẹnikẹ́ni tó bá tọ́ àwọn èèyàn lọ sí ojú ọ̀nà dáadáa ó dà gẹ́gẹ́ bí ẹ tó òun náà ṣe fún rẹ̀ àdáàwà ti nà má tó ìlú náà àìlà kọ́lá mi lẹ́yìn lè ìmá pèpè lọ síbi ọ̀nà ọlọ́wọ́ sójú ọ̀nà ọlọ́wọ́ àárọ̀ wà lọ́wọ́ wàdáàwà tó ìmọ̀sáàbà ti lè mọ̀rọ̀ ìmá pèpè yìí ó dà gẹ́gẹ́ bí bàtà tá a ń ṣe ìwọ tó pàṣẹ dáadáa wàá ká ìyá ọlọ́run ọba ìwọ tó pàṣẹ dáadáa wàá ká àdìjà lọ́bì bẹ́ẹ̀ náà ni ìwọ tó pa burú wàá ká Qur'an wàá ká hadith láti fi ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn bó ṣe ń ṣe léyìí á jẹ́ kí ìwọ náà máa rántí ẹ̀ wà ní mẹ́tọ́rì àlà tọ́lá yẹn ìlú nínú tí máa ń ṣe àǹfààní fúnni láti lè wá ìlọ bàbá wa wá ìlọ yìí tó lè jẹ́ sábà sí wípé ká rí ìlọ yìí òun náà ní ìrọ́ àjò ìyá ìrìnà náà òun ni wípé ká gbìyànjú ká máa ka ìtàn àwọn ẹni ire nínú tó lè ràn lọ́wọ́ ìtàn àwọn ẹni ka nínú dájẹ́ láti ìmọ̀ nìyẹn sàdákùrọ̀ omi sí àyè nínú tí a máa bá pàdé nínú àwọn tí a ka ìtàn àwọn ẹni òun náà ni a máa ń rí ìgbìyànjú wọn sójú ọ̀nà ìmọ̀ wá ìmọ̀ ẹ̀sìn Abdullahi bin Abbas radiyallahu anhu nígbà tó ń bá lọ nígbà tá àdóbi sọ̀rọ̀ sọ́lá ti jáde ó wá wò wípé àdóbi lọ ọmọ nílò àwọn nǹkan tó wò rí kọ́ bá àwọn tó pọ̀ gan ni ó wá sọ sọ lọ nígbà tó wá sọ púpọ̀ nínú àwọn àwọn ọmọ yìí sọ fún pé à tàbí fẹ́ fẹ́ lóun lọ́wọ́ ìwọ ọmọ kékeré Abdullahi ibn Abbas ó wá ní òun bá dé wájú ilé wọn òun á rí pé wọ́n lẹ́yìn èso lọ́wọ́ òun ò sì ní fẹ́ sí sọ bàbá gẹ́gẹ́ bí ọmọdé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ olúwa wá dúró lọ fún ilé wọn ibẹ̀ òun wá sí òun lọ́gbà ní atẹ́gùn àmà fẹ́lú òun onígbọ́n bá wá jáde tó bá wá lọ bá tó o jẹ́ ọmọ pàdé ọ̀sán ọ̀gbà àjọ̀sọ́lá kó o bá ní kí wọ́n rán tẹ́pẹ̀ yìí Abdullahi á ní àkọ́wò lè kí wọ́n rán torí wípé tó nínú sáà máa ní pẹ̀lú ẹbí ẹni tó bá kẹ́kọ̀ọ́ èdè apá olùwà kíláàsì láti kò lè nípa oúnjẹ dídé rẹ̀ ẹ̀kọ́ wà lẹ̀ ó gbọ́dọ̀ lọ jẹun láti kò kíláàsì torí tí olùkọ́ ní kẹ́kọ̀ọ́ ó wà lórí ìdúró àṣetù ìgbà míì ni abẹ́sẹ̀ ìrìnàjò rí ẹni tó bẹ́sẹ̀ ìrìnàjò yàtàlá kọ̀ àníwá nínú àdá irú oríṣiríṣi ìyà lèèyàn lè bá pàdé àtàfàrú kíkọ́ àtúnmílẹ̀ làdá àlọ́bí sọ̀rọ̀ bá àlùwọ̀ sẹ́lá ní ìrìn àjò gẹ́rí ẹ ìdí kan nínú ìyá èèyàn ò ní sí ìrìn àjò kó má rí ìyá ní ojú ọ̀rẹ́ rẹ kọ́mọ bá kó wá ní kò bẹ́ẹ̀ dáadáa. nínú àwọn a máa gbìyànjú lé lórí tó lè ràn wá lọ́wọ́ nígbà tá a bá wá ìmọ̀ àtàfàrú ẹ̀yìn tó bá wá ìmọ̀ ó gbọ́dọ̀ jẹ́ tí a máa ṣe ìrìn níbi tó ti wá ìmọ̀ yìí wọ́n ní máa láyúgá mírù láyúgá fàmìlẹ́ yìí ẹni tí ò bá gbìyànjú láti ṣe rí ayò póun náà wá ìmọ̀ lọ àwọn ẹlòmíì náà ò ní wá sọ́dọ̀ tiẹ̀ báwọn náà fẹ́ wá gbà bọ̀ lọ́dọ̀ ẹ̀ náà ní padà tí ó ní nínà táwọn èèyàn wá káàkiri àdìmọ́mú máa ní àwọn sọ́dọ̀ ọ̀rọ̀ wọn wípé àlàyé tí mo yóò ta láyé àti ìmọ̀ yẹn èèyàn máa ń wá lọ ni ìmọ̀ òbí wá yọ káàkiri èèyàn máa ń lọ bá ìmọ̀ níbi tí ìmọ̀ bá wà ní ìmọ̀ òbí wá bá yọ tí a bá gbàgbé ìtàn musa àti fídíò àyè ìdíbà sàdá kọ́mọ ọba kó bá wa lọ sí àwọn kó bá wa sí àwọn méjèèjì nígbà tí ọmọ ọba sọ fún musa àti sàdá nípa ẹrú rẹ̀ tí jẹ́ fídíò ó ní ìmọ̀ tí musa ò ẹ̀yẹ́ ni pé musa sọ nínú ọ̀rọ̀ ẹ pé làbọ̀rọ̀ حتى أبلغ مجمع البحرين أو أمضي حكما ó من èmi من sùúrù في في في في títí tí máa fi pàdé ẹni tí ọlọ́run bá ní lọ báyìí tí màá wá pàdé ẹ̀ mo ṣe tán láti kú sí ojú ọ̀nà orí ìrìn àjò yìí mo ṣe tán láti kú sórí ìrìn àjò torí méjì ni ó fẹ́ kọ́ ìmọ̀ nígbà tó fi pàdé onímọ̀ kí ló sọ àti àtẹ̀rẹ̀ ìrúkà على أن تعلمني مما علمت رشدا قل يا فاضل ṣéèkì ìṣẹ̀lẹ̀ lórí wípé kó o kọ́ mi ní àwọn nǹkan tí ọlọ́run bá fi mọ̀ rẹ́ ọ̀la ìnàkà láìpẹ́ ṣàfihàn àmọ́ ìyàsọ́mìràn afá sọ fún wípé ilé ọmọdé ó ní lè ṣe sùúrù wàkàí bá dá sírú àlàmáàdà tó ṣe sòfin ìkóbọ̀rọ̀ kó o lè ṣe sùúrù lórí tó mọ̀ pẹ̀lẹ́lẹ̀ kọ́lá tẹ̀sẹ̀ ìdílú ní ìṣe ọlọ́run sọ mírọ̀ musa sọ fún fèrè àfáàlú wàá bá mi lórí sùúrù wàlá àásì ìlàkà àbúrọ̀ mi ní ìyá pa rẹ̀. nígbà tó bẹ̀rẹ̀ ni àkọ̀ọ̀dáà lè kó orúkọ àná tó dájú káwọn ará lu àwọn tó wà ní ọkọ̀ ìbàdàn parọ́ ni ọ̀ọ́yì kéjì sọ pé ẹ̀kọ́ ẹ bá wo ìrìn àjò ó àwọn ẹ̀kọ́ mẹ́ta lórí ẹ̀kọ́ mẹ́ta ó tún ẹ̀kọ́ sùúrù àti ilé bá ètò bá jù lọ ìmọ̀ nínú قد سافر أحدهم طلب بحديث واحد من مكة إلى مصر أريد ètò ṣe ìrìn àjò láti bóyá ìrà àti àbí fífà ní àbí mọ́kà ní ó ṣe ìrìn àjò tá àgbà ní àwọn oṣù ní méjì sí mẹ́ta ó lọ sí mísọ̀rọ̀ yìí torí ó wá àbí ìdìbò àbúrò àyè ìbàdàn sọ nígbà tó gbọ́ ọ̀rọ̀ kan nígboro wọ̀dí lọ ó wá gbọ́ pé tó wà pẹ̀lú òun níjókòó yẹn ó ti wà ní egypt ó wá bèrè àjò láti bọ̀ sílọ̀ lọ sí egypt nípò wá lọ́dọ̀ ẹbí yẹn ẹni yẹn wá ní kíni tó gbé wá láti bọ̀ sílọ̀ wá sí egypt a wà ó ní àdìsí ọ̀túnlé láti ọ̀nà ó ní mo wá torí àdìsí tí mo gbọ́ ìwọ́n náà gbọ́ lẹ́nu màjọ̀ sẹ́lá ó dẹ̀ confam ó dẹ̀ padà àwa lẹ́bi tí ọ̀rọ̀ ẹ̀sìn bá dà lọ́wọ́ wa lọ́wọ́ nínú tó kéré jù tá a lè ṣe òun ni pé ká sí aago ká béèrè béèrè yẹsà kí lọ́nà ọba sọ lórí ìkọ́ báyìí èyí ti já sí ìlera fáwa èèyàn ti ṣe ó ṣe sùúrù láti gbogbo mọ̀jìlọ̀ lọ sí jì ní ìrìn àjò tó dúró ju kọ́ lọ torí kó kọ̀ fẹ́ kọ̀ǹfà tó ṣe pé kò mọ àdìsí yẹn mọ́ ó kọ̀ fẹ́ kọ̀ǹfà wò ni pé ṣé mi ti yọ kúrò fẹ́ ṣé mi ìgbésí ayé àwọn ẹni ṣáájú mi nínú yàrá wa lọ́wọ́ ìfọ́gàmì náà nàìjíríà nínú pàwọ́ìlọ̀ àtẹ̀síkáàbù ìdájà ti kọ́lá mi nàìjíríà ó ní pé kéèyàn máa fi àdùn tí ń bẹ fún kéèyàn jẹ oní mímọ́ wọn ní àlàyé mo yá àlùwà làlú làní ìmọ̀ ló máa borí kọ̀kọ̀ ní borí ẹ̀ àlùyẹ sẹ́wìn lẹ́sìn náà yà àlàmú náà wà lẹ́sìn náà yà àlàmú àwọn tó ní ìmọ̀ àtàwọn tó wọ̀ nílọ̀ tí ọgbà ni wọ́n ni yẹ̀lùfà ìdáwò yẹn ti dá mọ́nà omi kò wọ́n lẹ́sìn náà tún lẹ́yìn mọ́ dáwọ́dá àwọn tí wọ́n bá tẹ́ omi mímọ́ ọlọ́ọ̀bá máa tó wọ́n ga nípò béèyàn bá lọ sí gbogbo owó àwọn ọmọ dáadáa báyìí á jẹ́ kó ràn yàn lọ́wọ́ láti máa wá mímọ́ dáàkọ́kọ́ ẹ̀rọ ìmọ̀ àdọ́tí sọ̀rọ̀ bá ẹ̀yọ̀ sẹ́dá ó ló máa tó àdó ìgbàgbọ́ wò mọ́ rọ́bì àbíláyọ̀ ọ̀gà ẹ̀ tó bá yọ́nu sọ́nà ọba gẹ́gẹ́ bí ọlọ́run rẹ̀ wà bí lè dáàbí nílẹ̀ ó yọnu sí islam gẹ́gẹ́ bí ẹ̀sìn wà ní muhammadu nabi awa ọ̀kúlà ó fi yọnu sàlọ́ọ̀nì sọ̀rọ̀ máa yọ̀ sẹ́lá gẹ́gẹ́ bí òjijì àti àlọ́ọ̀nì irú ẹni atọ́ àdù ìgbàgbọ́ wo bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá wá ìlọ̀ atọ́ àdù ìmọ̀ wo ayé àǹfààní ìlọ̀ ayé àgbéga látara ìlọ̀ ayé àròsí látara ìlọ̀ látara ìlọ̀ ìgbà táwọn èèyàn bá kó sínú aburú òun á ti máa dà ń bẹ́ẹ̀ nínú tó jẹ́ pàtàkì dárò wá lọ́wọ́ ma'rifatu ajri talabil ilmi fil hayati wa ba'da al-mamat kéèyàn máa mọ kí ni ọlá àti oore tó bẹ fún ìmọ̀ wá nínà àti fún àwọn onílọ̀ wọn pẹ̀lú àwọn tí wọn sọ pé ìdá ọjà mọ̀ ádà tó wà ti kú gbogbo tó jẹ́ iṣẹ́ ti parí bẹ̀rẹ̀ o kò láǹfààní àti ṣe dáadáa kan mọ́ ìlà mi sàdá ó ní àyàfi kọ́mẹ́ta tọ́lá ó ní sọ́dà kan ti jẹ́ àríyáde sàárà tí máa ń sàn tí ó jẹ́ sàárà tá a ṣe léèmí tó ti máa tó jẹ́ kó ní ṣe àṣẹ́kù lọ títí wà nínú ìmọ̀tò tí a fàá gbé àti ìmọ̀ tó jẹ́ àǹfààní tá a fi kọ́ àwọn èèyàn wà wá sọ́ọ̀lì ìyẹn ní húdà àti ọmọ ìdí ìṣàdúrà fún àwọn náà ti yọ láti fẹ́ fún ìmọ̀ tó bá ti ọjọ́ ìyá ìyá nínú hadithi náà wà ìsáàlá lọ ìfà ó tẹ̀lé pé hadithi yìí hadithi tí ó fẹsẹ̀ rí lẹ́ni wọ́n máa sọ fẹ́ sí àlọ́ ìsọ̀rọ̀ máa ìwà sẹ́lá sọ wípé man hafizu ala ummati arba'ina haditha pé ẹnikẹ́ni tó bá á hadithi fọ́ọ̀tì lórí nínú àwọn ọmọlẹ́yìn ni ó wà láti máa fi kó àwọn èèyàn lẹ́sìn ó wà láti máa fi tẹ̀sìn bàtà ọlọ́run yọmọ ìkíyànà fi zumratil ulama àwòkọ̀há ọ̀nà ọba máa ń gbé ìgbẹ́jọ́ pé ní àlùkí àmọ́ láàrin àwọn onímọ̀ wàyí lámìyá fish kódà tí habibi yóò bá fẹsẹ̀ rí lẹ̀ wàlùkàlámù sọ̀hí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó fẹsẹ̀ rí lẹ̀ ní ẹni tó bá jẹ́ onímọ̀ tó wáyé mọ̀ àlùbọ́ọ̀lù mahamad ahabaya ọmọ ìfìyàmọ̀ ànábi sọ̀rọ̀ lọ àyẹ̀wò sẹ́dà ó ní ọmọ ìyá máa fẹ́ pẹ̀lú àwọn tó bá nífẹ̀ẹ́ sí ìjọba ìdí àdìsíyàmọ̀ ní kóńtà mọ̀ tí wọn náà bá jẹ oṣù bá o bá jẹ tó nífẹ̀ẹ́ sí àwọn onímọ̀ tàtàkù olùbá ẹ̀hó yọmọ láyà fún àìmọ́ ẹ̀dùnmọ́ lábá lóòrùn wàá máa bẹ pẹ̀lú wọn lọ́jọ́ kejì àdìsíyàmọ̀ ọjọ́ tí owó oníjàǹfààní tọ́mù oníjàǹfààní òǹtà jàǹfààní náà ní ọkọ̀ tó mọ́ fọmọ ọba àdìsí ọlá fún mẹ́tẹ̀ẹ̀sì wá ní gbogbo ẹ̀ dáadáa wà ní mayọ̀ ẹ̀yìn àlàkọ́lá nínú tí máa ń rọni lọ́wọ́ láti wáyìmọ̀ káàkiri òun náà ní àtàkùn àwọn ọ̀dọ́kọ́tíà òun ní ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ìpayọ ọlọ́wọ́ ọba nínú ọ̀rọ̀ alimọ́mù ahmed ó ní ó ní nínú ọ̀rọ̀ tí ó gbajúmọ̀ ni wọ́n sọ wípé ìbẹ̀rẹ̀ ìlọ̀ òun náà ní alẹ́kọ́tìyà wọ́n ní the beginning of knowledge is the fear of is the, is the fear of God or the beginning of wisdom is the fear of God ọ̀rọ̀ alimọ́mù ahmed ni àwọn ẹlòmí àbá sọ pàdé ìsọ̀rọ̀ máa ní wọ̀sẹ́lá ló sọ mo gbàgbé ìtumọ̀ ẹ̀mí èdè lárúbáwá sọ̀kọ́lọ̀ ọba kò fi wájú kò ń gẹ̀ dáadáa ọlọ́ọ̀ni wà ń dákun lọ ẹbẹ̀rù ọlọ́run wà yọ àìsè òkú mọ̀ lọ tẹ́ bá ti bẹ̀rù ọlọ́run ọba ọlọ́ọ̀ba máa fi ìmọ̀ mọ̀ ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí wọ́n pààyàn kọ́nà wọn bá ní fi ọlá kó fi wá sí kò gbẹ dáadáa kó fi wá ní ìgbà tó dàgbà ní ní ilé ayé àti ní ọ̀rọ̀ akọ̀lùkọ́ ní àdá àti àtìlẹ́yìn wọn láti wọ́n ti gbogbo ìgbà wọn ní wọn lọ́kọ̀ fún ìlú wa fún ìlú. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, من of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon is continuation, that is the second part of what we started last week that had to do with those things that we help us when we are seeking for knowledge. We have seen the benefits of seeking for knowledge and the virtues of the scholars, those that have knowledge in this world and the life to come. In the previous sermon, we have mentioned five among the things that will help us to seek for knowledge and attain a very great level in our seeking of knowledge and that allow us to accept our ability, our effort of seeking for beneficial knowledge. The first thing we mentioned last week, which is the most important, is for us to seek knowledge for the sake of Allah. The Khalafu media, that we seek for knowledge for the sake of Allah. you call يقال عالم. We are not seeking for knowledge so that people can say it's a knowledgeable person. We are not seeking for knowledge that you buy the the ulama so that we can debate with scholars, so that our humanity is superha, or that we can show off to the fools. We are not seeking for knowledge for that sake. The reason for which we seek for knowledge is to be the good eye of Allah. وَمَوْلِ بِاللَّهِ يَعْبُدُ اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ They are not commanded except to seek for knowledge to worship Allah sincerely. So the first thing that we have mentioned today in addition to that is calling to the path of Allah, ad-da'wa to Allah. When you call to the path of Allah, Allah is going to increase you in knowledge. Allah subhanahu wa ta'ala said, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ Who is better than the one who is calling to the path of Allah? وَعَمِلَ صَالِحًا One is also practice what he preaches. وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ And he said, I submit my will to Allah. Because Sallallahu Alaihi Wasallam said, Ajjalu ala khayri kafa'ili, that whoever dies to knowledge, kafa'ili, is like the one who has done it himself. So when we are calling to the part of Allah, Allah is going to increase our in knowledge. And calling to the part of Allah is like revision of what we have learned. The second thing that we have mentioned, the Ra'atul Siyar al-Ulama, is to read about the scholars to read about the early fathers of the religion. When we are reading about the fathers, we are going to see the way they were patient in the act, in the path of seeking for knowledge. We will see how they exhaust effort in seeking for knowledge. We will see how they spend everything that they had in order for them to attain knowledge. And the thing, another thing which we have mentioned, that we also effort in seeking for knowledge as Sama will be told in the eight is to embark on journey seeking for knowledge alimam kọ̀dí alimam alikọ̀dí olùbàdàdì one of the great scholars of hadith wrote a book that he said arẹ́ṣẹ́látó fi tọ́lá bil hadith how arẹ́ṣẹ́látó fi tọ́lá bil ilmi he said traveling in the path of seeking for knowledge man la yusafir tọ́lá bil ilmi la yusafar ilayhi ìmúdàdọ́sọ́kọ̀ out seeking for knowledge no one will come to you seeking for knowledge and it's also said by alimami mali alayimu yuta walayati will go to knowledge knowledge does not go to anyone and this happens during the time of alimami mali the kingdom of that time invited him that alimami mali i enjoy this your book muwato and muwato i enjoy it. I give permission that the book will be open that people will consult for religious learning. And the government says no. There are many people before me who wrote books. And there are many people after me that will write books. I cannot take my own book to be the source of knowledge. Then the, the kid said to Imam Umadi that I want you to always come to my house so that you can teach my two boys knowledge. You can teach them for WhatsApp. This your great book. I want you to teach it to my children. Then an Imam Malik said to him, Al-ilmu yuta wa la yati. Knowledge is taught. Knowledge does not teach anyone. If I come to your house to teach your children, it means I'm bringing knowledge to them, and they will not value knowledge. They have to come to the teaching of knowledge. By doing that, they will know the value of people of knowledge. They will be able to learn so much to asafar to talab al-ilm. Asafar traveling is seeking knowledge can come in different ways. It can be a, a journey to a very close place, or it can be to a away place. So whatever effort you can make in this regard, part of what we make us to seek for knowledge and attain knowledge is al that bi nafsi talab al-ilm to all the skills, the sweetness of seeking for knowledge. Even though you don't have money, even though you don't have many people surrounding you, it is enough for you that you are a student of knowledge. It is enough for you that you are seeking for knowledge because Allah subhanahu wa ta'ala says, يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ That Allah will raise in position those who are seeking knowledge and those who have been among you. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون Are those people of knowledge equal to the ignorant ones? لا لا يستوون They are not equal. So whenever you remember this verse and from some of the hadith of the Prophet sallallahu alaihi wasallam when he said طلب العلم فريضة على كل مسلم seeking for knowledge is a must upon every Muslim he said in another hadith من طلب علما من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة that whoever spreads a path, whoever walks in a way, seeking thereby knowledge, that will take him closer to Allah, Allah is going to make them, that the source of infinite paradise you see. So when you are seeking for knowledge, you remember that you are doing things that will take you to paradise. So may Allah subhanahu wa ta'ala grant us success. And among the things we have mentioned, as-taqwa wal-khashiyah, in the fear of Allah to always feel the presence of Allah, to always know that it's a fool that if you are. Allah subhanahu wa ta'ala says, there is no group of people that are thinking, إِلَّا هُوَ رَاضِعُهُ except that Allah subhanahu wa ta'ala is before. وَلَا خَرْتَمٍ إِلَّا هُوَ ثَابِتُهُ There is no group of white people except that Allah is with. So whenever, wherever you are, you should always remember that Allah subhanahu wa ta'ala is with you. هو يراك حين تقوم. He sees you wherever you stand. وتقلبك في الساجدين. He is aware of your worship. He knows where you prostrate. Allah سبحانه وتعالى لا láàrin ìdíríkùn وهو wà wúwa yóò ìdíríkùn àbìsọ́ no one can see Allah but everything لا يخفى عليه شيء في الأرض ولا في السماء nothing is unknown to Allah in the heaven and on earth so when you remember this as a student of knowledge it will make you to fear Allah wa taqullah àlàfẹ́fẹ́ Allah wa yu'allimukumullah wa yu'fi Allah aláìsí ìdúrásí lọ́lẹ̀ olùgbèsè Allah subhanahu wa ta'ala an yu'allimana ma yanfa'una wa yanfa'una ma 'allamana wa yazidna ilma olùgbèsè Allah to make what we are taught to benefit us and to benefit us with every knowledge that we have acquired and olùgbèsè Allah subhanahu wa ta'ala to increase us in knowledge in righteousness in the fear of Allah subhanahu wa ta'ala ربنا لا قلوبنا بعد إذ هديتنا واهد لنا بلا رضا رحمتك إنك أنت الوهاب اللهم أعنا بالتوى المؤمنين وبلا شرك المشركين ودمر أعداء الدين اللهم لك عفو كريم تحب العفو فاعف عنا واعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله